adúpẹ́ fún ọlọ́run ọba tó dá wa lóríṣi méjì ó mú kí ọkùnrin ó máa bẹ ó sì mú kí obìnrin ó máa bẹ nínú wa báwo ni ayé ò bá ti ṣe rí tó bá ṣe pé ògidì ọkùnrin làwa tá a wà láyé báwo ni sẹ̀mí ò bá ti ṣe é ṣe bẹ́ẹ̀ náà ni nídàkejì tó bá ṣe pé gbogbo ẹni tó wà lókè pẹ̀ obìnrin bá lọ ọlọ́run ọba dá wọn báwo ni ilé ayé ò ti ṣe rí adúpẹ́ fọlọ́ tó mú máa bẹ nínú wa. àwọn ẹni tó jọkùnrin tó sì mú kí àwọn obìnrin káwọn náà máa bẹ nínú wa adúpẹ́ fún ọlọ́wọ́n ọba tó ṣe ni rọrùn fún wa ojú ọ̀nà mà àtúnwá jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún kò sí ọlọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo ni kò sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ sì ní pẹ̀lú. lẹ́yìn wá àgbà náà lásìkò tí ìmọ̀lẹ̀ islam tó yọ sílé ayé tó hàn sí gbogbo ẹni tó lójú tí gbogbo ẹni tó lọ́kàn náà sì máa pé nǹkan kan sọ̀kalẹ̀ àsìkò yìí àbòsí kúnlé ayé bẹ́ẹ̀ ni agbára sísílò. Si ọ̀nbẹ fún àwọn ẹni tó lágbára lórí àwọn ẹni tó lẹ̀ ẹni tí ó ní ó ń fọwọ́ ọwọ́ ọlá gbẹ́ni tí ò ní lójú ẹni tó ga ó ń fi àbùkù kan ẹni tó kúrú ní àsìkò yìí àwọn obìnrin gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wọn lẹ́ni tó lẹ̀ tá a bá wò wọ́n sọ́kùnrin lẹ́ni tí ò lágbára tó tá a bá fi wọ́n wé ọkùnrin wọ́n ń ṣe àbòsí fáwọn obìnrin púpọ̀ lásìkò yìí inú rẹ̀lẹ̀ ìrẹ́jẹ àti àìkánisí inú rẹ̀ làwọn obìnrin sẹ̀mí nígbà náà kódà gan wọn ò fi wọn pè nǹkan kan bí ìbá ṣẹrù tó lè tọwọ́ ẹnìkan bọ́ sọ́wọ́ ẹlòmíì nǹkan èlò tó ṣe pé tẹnìkan bá ti lò lálùpàtì ẹlòmíì náà lè náwọ́ gan ipò tí wọ́n tò àwọn obìnrin sí ni ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn Islam dé ẹ̀sìn Islam ó ṣe ìṣedọ́gba láàrin ọkùnrin àti obìnrin ó sì fi hàn wá wípé kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípa dídá ọlọ́run ọba ló dá wọn méjèèjì kò sì sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípa jíjọ́ kan àpìlẹ̀ ibi táwọn méjèèjì ti jáde ọlọ́run ọba ní ya ayyuhannasu ttaqu rabbakumul ladhi khalaqakum nafsin wahida. وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run ọba tó ti àtàrà ẹ̀mí kan ṣẹ̀dá yín látàrà ẹ̀mí kan yìí ti ṣe bàbá ńlá wa nabi adam aleyhi salam lọ́lọ́run ti dá ìyá ńlá wa hawa aleyhi salam Atara bàbá ńlá àti ìyá ńlá yìí lọ́lọ́run ọba ti wá yọ gbogbo wa jáde tá a fi pọ̀ débi tá a pọ̀ dé lónìí tá a sì fi pọ̀ débi téèyàn pọ̀ dé kó tó di pọ́ lọ́run ọba kalẹ̀ ayé ńlẹ̀. eléyìí ó fi hàn wá pé a àsí ẹni tó lápọ́nlé ńlọbìnrin náà ẹni tó bá bàrà púpọ̀ iná làwọn náà wọ́n sẹni tó ṣe fọwọ́ rọ́dà sẹ́yìn gẹ́gẹ́ báwọn èèyàn ti ṣe lérò tẹ́lẹ̀ ọlọ́run ọba tó tọ́ka sí wípé òun fúnra ara òun nínú ìkẹ́ àti àánú òun ló ń mú kí ọkùnrin inú yín kọ́ máa ní ìyàwó òun tara akọ òun ṣẹ̀dá abo nítorí kí akọ kó lè bá a máa kó lè bá a rẹ́ ni máa bá najú ọlọ́ni wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma nínú kí ọlọ́run ọba nu bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ó fún obìnrin ní ẹ̀tọ́ rẹ̀ ó sì mú àbòsí tí wọ́n ti fi ṣe ó mú kúrò lórí rẹ̀ bẹ́ẹ̀ ni Islam ó gbé obìnrin sí àyè tó ga ó sì fi hàn wípé àti òun àti ọkùnrin wọ́n dọ́gba nínú ìpìlẹ̀ méjì tí ìsẹ̀mí ilé ayé dúró lé lórí eléyìí tí ó sì ṣàpèjúwe ibi tí kálukú ọ̀padà sí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama òun náà ni almasuliyat walwajibat ojúṣe almasuliyat walhukuk ojúṣe àti ntọ́jẹ́tọ̀ ọkùnrin àti obìnrin wọ́n dọ́gba nípa ojúṣe wọ́n sì jọ dọ́gba nínú ẹ̀tọ́ ọlọ́ni fastajaba lahum rabbuhum anni la udi'u amala amilin minkum min dhakarin aw untha ba'dukum min ba'd ọlọ́wọ́n bá fi hàn nínú àyà yìí wípé ọkùnrin ò ní pàdánù ẹ̀san lórí dáadáa tó bá ṣe nílé ayé ń obìnrin náà kò ní í pàdánù ẹ̀san rẹ̀ lórí dáadáa tó náà bá gbélé ayé ṣe ń bì torí pé láti inú apá kan wa lápá kan ti jáde ọlọ́run ọba yìí dídá ló dá gbogbo wa tí gbogbo wa ń jẹ́rú fún kìí sì ṣàbòsí fẹ́nìkan torí ẹnìkan oníkálukú nínú wa ìbá dáadáa ló gbélé ayé ṣe wàá rí gbà tó bá sì jẹ́ pé ìdàkejì náà ló gbélé ayé ṣe ìwọ náà ò rí gbà Islam ó tún fi hàn wá nígbà àwọn obìnrin tẹ́ rí yẹn òun ọkọ dínà káwọn náà ní gẹ́gẹ́ bí òun ti ṣe kọ dínà kọkùnrin ó ní. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا àwọn ọkùnrin wọn nípìn nínú tí àwọn bàbá àtìyá wọn bá fi sílẹ̀ fún wọn lẹ́yìn ikú wọn bákan náà wọ́n tún nípìn nínú tí àwọn mọ̀lẹ́bí àbí bàtà wọn bá fi sílẹ̀ lẹ́yìn ikú wọn bẹ́ẹ̀ náà làwọn obìnrin àwọn náà nípìn nínú tí bàbá àbí àwọn bá fi sílẹ̀ sáyé tí wọ́n ní ẹ̀tọ́ láti jẹ lógún wọ́n sì tún ní ẹ̀tọ́ láti jẹ ogún àwọn ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí àbí bàtà wọn nínú àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sáti jogún wọn nǹkan tí wọ́n fi sílẹ̀ ó bá pọ̀ kò bá sì kéré ìpín ìbáṣejóbìnrin gbogbo eléyìí báyìí ó fi hàn wá bí Islam kò ti ṣe ṣe wípé àwọn obìnrin kọ́ wọn ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn ó ti ẹ̀ wá nínú hadith èyí tí imaamu Abu Dawud rahimahullahu ta'ala tó gbé jáde níbi tí wọ́n ti ń ṣe àlàyé ìmára ẹnìkan wá béèrè pé irú tẹ́ni kọkùnrin ó ṣe yìí sáwọn obìnrin náà ó ṣe anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ni innama nisa'u shaqa'iqur rijal bẹ́ẹ̀ ni kí lẹ́ ń fa àwọn obìnrin pè àwọn obìnrin ọ̀jẹ̀ nkankan bí a ṣe àwọn ọmọ àyà àwọn ọkùnrin tí bàbá àtìyá jọ pa wọn pọ̀ tòbó lẹ́sìn wá ṣàbòsí bó lẹ́sìn ṣàbòsí sóbìnrin nítorí pé àwọn bá obìnrin ọmọ àyà kan náà ni wọn ọmọ bàbá kan náà ni wọn torí ẹ̀ níta bá fi lọkùnrin ní dáadáa á fi lọ obìnrin náà ní dáadáa eléyìí tako ipò tí àwọn èèyàn tóbìnrin sí ní ayé jahiliya ní ìgbà tó ṣe pé wọn kì í fẹ́ láti sọ wípé ọ̀kan nínú wọn bímọbìnrin wọ́n kórìíra ọmọbìnrin púpọ̀ a sì rí i pé irú jahiliya yìí náà ìdí tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí fi ṣàǹfààní irú jahiliya ń bá wọn èèyàn jà láyé ojú dúdú àní sáláì máa rápẹ̀rẹ̀ irú rẹ̀ náà láyé sí sọ fún wọn pé ìyàwó náà bímọ nítorí kọkọ máa béèrè ni pé ni àbóbìnrin kí ló dé ta ìsọ pé sóbìnrin ni ẹ pé ni àbóbìnrin ẹlòmíràn pé ṣé sọ́jà sọ́jà lẹ́yìn fẹ́ ẹ fẹ́ nọ́ọ̀sì tó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí tó máa sọ pé ìyàwó rẹ̀ bímọ tó sì jẹ́ ọmọbìnrin tẹ́ ẹ bá ma ojú wò dáadáa tẹ́ ẹ bá wo ẹyinjú rẹ̀ ẹ sì máa kàbànújẹ́ nínú ẹyinjú méjèèjì pé káì tó sì dáa bẹ́ẹ̀ kò ṣeé dáa tí bọ́lọ̀ ló fún ẹ kọ́dà rí ọkùnrin kan nígbà tí ìyàwó rẹ̀ bímọbìnrin lákọ̀ọ́kọ́ ó bímọbìnrin lẹ́ẹ̀kejì ó bímọbìnrin lẹ́ẹ̀kẹta ìyàwó wa ń rọ bí ẹ̀kẹrin lọ́wọ́ ó wá àdá lọ lórí ẹ̀ pé tó o bá ṣèèṣì bí eléyìí náà lóbìnrin màá bẹ orí ẹ̀. ẹ wo nǹkan bẹ́ẹ̀ jahiliyatun ma ba'daha jahiliya ojú dúdú ni tó ṣe kó òtún lè dúdú jẹ lọ bọ́ọ̀ bá rójú rẹ̀ tó ọgbà kó dúdú ajẹ́ kó ní dúdú yàtọ̀ sí ètò funfun. ọlọ́run wá sí obìnrin bí gbà yẹn yọ àdá sí ọ bí máa fún subhanallah ẹ̀rí tí wọ́n bá bí ọmọbìnrin tó bá pọ̀ díẹ̀ tó wá bí ọmọkùnrin kan tó là wọ́n láàrin wọn a máa pẹ̀lú wọn lọ́kànlá oná wa máa yọ yọ wá gọ̀ yọ ya dẹ̀pẹ̀ gbogbo ní tẹ̀yìn fi sayọ̀ ní ọmọ fi sayọ̀ àwọn bàbá màmá náà ẹ má bá ń fọ́kàn o ẹ má bá ń fọ́kàn o ẹ̀mí ẹ̀mí bàbá nu ẹ̀mí ìyá nu kàkà kọ́ wá gbọ́n ní ọba kúkú gọ̀ torí de ilé ewu ni èso ọmọ ẹ wà nabi zakariya aleyhi salam ní ìgbà tó rí irú àwọn nǹkan ìyanu tọ́lọ̀ ní kó ṣẹlẹ̀ sí mariam aleyhi salam ẹ gbọ́ nǹkan tó sọ ni ọlọ́ni hunalika da'a zakariya rabba qala rabbi habli min ladunka dhurriyatan tayyiba ọmọ tó dáa ni kó fún mi ó ń bẹ nínú ọmọ ọmọkùnrin tó dáa ó ń bẹ nínú ọmọ ọmọbìnrin tó dáa èwo lẹ́yìn ń fẹ́ sọkùnrin ni àbóbìnrin. ọmọ tó dáa ọmọ tó dáa là ń fẹ́ torí pé ọlọ́run bá lọ́mọ ètò dáa ó lè jọkùnrin lọ́dà yóò fún ẹ ó sì lè jóbìnrin lọ́dà yóò fún ẹ torí ẹ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ibi tí jàhìlíyà bá wọn dé tí wọ́n bá ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run wọn kì í tọrọ kún wọn là sáfún wa sáfún wa sáfún wa lọ́mọ oríṣiríṣi ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó lè fún ẹ ní ọmọkọ́mọ tí ó yà gara wa tòṣùgbọ́n tó máa ń tọ́ ọ bá là ọlọ́run ọbọ̀ fún ọ lè tọ́ dáa ṣé bọ́ọ̀mà ni Maryam lọ́dọ̀ àwọn òbí tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọmọ sì ni Khadija lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọmọ sì ni Aisha lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọmọ wa ni Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí ẹ̀ á kí làwọn ojúṣe kí làwọn ojúṣe obìnrin bákan náà lẹ́yìn rẹ̀ kí wọ́n á làwọn ẹ̀tọ́ rẹ̀ àwọn ojúṣe yìí ó wà nínú wọn ní tó kó ọkùnrin àti obìnrin sínú ó sì ń bẹ nínú wọn ní tó ṣe kóbìnrin nìkan ló bá wí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀tọ́ yìí àwọn ẹ̀tọ́ ń bẹ tó ṣe kó kó ọkùnrin àti obìnrin sínú àwọn gbogbo ohun tó pẹ̀lú ojúṣe àti ẹ̀tọ́ obìnrin nírú ìjókòó wa yìí ṣùgbọ́n a gbìyànjú láti sọ ìwọ̀nba eléyìí tí àyè bá gbà wá láti sọ ìdùnnà la yudraku kulluhu la yutraku julluhu níta àbá lè kó lákòótá àti ní dànù ládànù tán ìwọ̀nba yìí tá a bá lè wí àwì kó lọ́wọ́ bá kó fi àlùbáríkà sí ìta àbá gbọ́ kó ràn wá lọ́wọ́ lórí àti kó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí sì fẹ́ yìí tí ó rẹwà jù nínú rẹ̀ ṣe wà hù. alákọ̀ọ́kọ́ nínú ojúṣe obìnrin òun náà ni mas'uliyatuha an nafsiha ojúṣe rẹ̀ lórí ara rẹ̀ gangan. lábẹ́ eléyìí nǹkan pípọ̀ wọ̀bẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni imanuha bi rabbiha azza wa jal nǹkan àkọ́kọ́ nù ó ní ìgbàgbọ́ òdodo tí ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ ọba tó ga tó gbangban ọ̀pọ̀lọpọ̀ nínú àṣà yorùbá ní àwọn àṣà eléyìí tó ṣe ikú takò ẹ̀sìn islam nítorí pé amọ̀kí láti pilẹ̀ àwọn baba ńlá wọn ṣe mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn àṣà tí wọ́n máa dáyùn àwọn àṣà tó yẹ ká máa mójútó ká máa sọ àwọn gbólóhùn tí ọ̀dà ká máa yọkù ńbẹ̀ ni wọ́n máa ń sọ pé obìnrin kò lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin náà wọ́n wá tákìtì pàpọ̀ sí kájọ́sìn fọlọ́n wọ́n ní sẹ́bẹ̀ẹ́ ti sọ pé àlẹ́sìn ó dàbí àwọn ọba aláyé ni tó ṣe pé àwọn àáfàá kan ti sọ̀sọ́kúsọ sí wọn létí rí láì mọ̀ yín pé àwọn fi ṣì wọ́n lọ́nà sí ni ó ní àyẹn ọba ọba aláyé lẹ́yìn ayé nìkan lẹ́ni ọ̀kẹ́ ọba aláyé ni wá ayé nìkan la ni ilé ìṣèlú ọba tó jẹ́ mùsùlùmí tí ò ní dààmú pẹ̀lú kásìn lọ́n ẹ rọba tó jẹ́ mùsùlùmí yóò máa fẹ̀sìn yóò máa ṣe yọ́bọ̀yọ́bọ̀ kọ́dọ̀ kan nínú wọn ní àsìkò Ramadan àlejò kan bá ó wàá bá pé ń jẹun wọn á sọ pé bàbá à Ramadan náà máa ń bẹ lóde ó ní à wọn náà jẹ bọ́ọ̀bì kọ́ fọwọ́ kọ́ jẹun Ramadan ó ní ṣe bí wọ́n ti sọ àwọn àfáà náà ni wọ́n sọ wọ́n láwọ̀ ọba láyé àlọ́run wọ́n láyé nìkan la ni ẹ jẹ́ káwọn jẹ dojú àmì torí ẹ̀ irú sọkúsọ bẹ́ẹ̀ iná ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ kóbìnrin ọ̀ lẹ́sìn kò sí lẹ́sìn kí ló mú má lẹ́sìn agbọ́ọ̀gbà tí máa ń ṣe nǹkan oṣù kò sí lẹ́sìn agbọ́ọ̀gbà tó bá bímọ tẹ́jẹ̀ bímọ ń jáde lára rẹ̀ kí ló wá fẹ́ mú má lẹ́sìn ọ̀ràn àyàn ni káma yìí kéka gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun ló ga jù nínú gbogbo ntọ́ ga òun ló sì gbangban jù nínú gbogbo ntọ́ gbangban àti pé lára nínígbàgbọ́ sọ́lọ́n àtàìnígbàgbọ́ sọ́lọ̀ ẹni wíwà àlìjánà àbí wíwọ náà rọ̀ mà àwọn ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́kùnrin àbí lóbìnrin àwọn ni ó wà àlìjánà àwọn ẹni tó sá ìgbàgbọ́ sọ́lọ̀ lọ́kùnrin àbí lóbìnrin àwọn ni ó wọ̀ náà bẹ́ẹ̀ sì ni kò sí sẹ́ẹ̀rẹ́ téèyàn lè máa ṣe kò sí bó ti ṣe lè dáa tí ó dàn mọ́ra tó tí ó wúlò tí ó láǹfààní lópin fún gbogbo dáadáa tó o bá ṣe nígbà tó o bá ní ìmánì وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ọlọ́run ọba yóò sọ gbogbo tí wọ́n ṣe yóò sọ di eruku tí atẹ́gùn fẹ́ dànù nítorí pé àwọn ẹni tí wọ́n ṣe kò sí ìmánì fún wa torí ẹ̀ ìmánì ó pàtàkì púpọ̀ ìmánì ó pàtàkì púpọ̀ ọlọ́run ọba ní waman ya'mal min as-salihati min dhakarin aw untha wa huwa mu'min fa ulaika yadkhuluna al-janna wa la yudhlamuna naqira. ọlọ́run ní àwọn ẹni tó máa ṣe dáadáa yálà wọ́n jẹ́ ọkùnrin ni àbí wọ́n jẹ́ obìnrin tí wọ́n wá jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n wá jẹ́ olùgbàgbọ́ òdodo ìyẹn ni pé ká ṣiṣẹ́ rí nǹkan lọ́jà tó kí ẹni tó ṣiṣẹ́ rí ọjọ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ní àwọn eléyìí àwọn ni wọ́n wà àlùjánnà a sì ní ìfi nǹkan kan gbogbo bó tilẹ̀ wù kó kéré máa ṣàbòsí sí wọn. ǹjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa kí wọ́n á ní ìmánì tọ́jú ọ̀ràn àyàn alákọ̀ọ́kọ́ lórí obìnrin kó ṣe lórí ara rẹ̀ òun náà ni tó wá nínú hadith jibril alayhi salam níbi tó ti bi anabi sallallahu alayhi wa sallam léèrè anil iman tanabi sallallahu alayhi wa sallam sì dáhùn pé al iman an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. òun náà ni kó gba ọlọ́run gbọ́ àtàwọn malaika rẹ̀ àtàwọn tírà rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ gbẹ̀yìn kó o sì ní ìgbàgbọ́ òdodo sí àkọọ́lẹ̀ kádàrà yálà dáadáa ni ní tó ṣẹlẹ̀ sí ọ àbá ìdá ní tó ṣẹlẹ̀ sí ọ. ó sì dájú pé àwọn màmá màmá wa tí wọ́n ń tẹ́tí gbọ́ mi ní ìsìn wọ́n ti mà tẹ́lẹ̀ náà wọ́n ti mà tẹ́lẹ̀ ṣùgbọ́n ó wà lábẹ́ fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin ẹ máa ṣe ìrántí nítorí pé ṣíṣe ìrántí ó máa ń ran àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ torí ẹ̀ lábẹ́ eléyìí tẹ̀wọ̀hídìí oríṣi mẹ́tẹ̀ẹ̀ta tún wọ bẹ̀ tẹ̀wọ̀hídìí oríṣi mẹ́tẹ̀ẹ̀ta ó tún wọ bẹ̀ alákọ̀ọ́kọ́ onáni tẹ̀wọ̀hídùllahi azza wa jal fi af'alihi ṣíṣe ọlọ́run ọba lọ́kan nínú àwọn asẹ́tọ́ ọlọ́run ọba ń ṣe ọ̀ràn yẹn ló jẹ́ lórí ìwọ obìnrin tó jẹ́ mùsùlùmí wípé kó o gbàgbọ́ lódodo wípé àwọn asẹ́tọ́ ọlọ́run ọba ń ṣe kò sẹ́ni tó lè bá aṣọ orogún nínú ẹ̀ kó o gbàgbọ́ ọlọ́run ọba lọ́ba dẹ́dà kò sí nǹkan míì tó máa ń dẹ́dà òun ló máa ń rọni lọ́rọ̀ òun ló ní ìkápá òun lọ́ba tó ní àkóso òun sì lọ́ba tó máa ń múni bẹ láàyè òun lọ́ba tó máa ń pani òun ló máa ń ṣeni láǹfààní òun ló sì lè mú kí ìnira ó ṣeni ọlọ́wọ́n bá ní alhamdulillahi rabbil alamin arrahman maliki yawmiddin eléyìí là ń pè ní tawhid arrububiya tawhid arrububiya ẹ jẹ́ kí a fi nǹkan kan sí àpèjúwe nínú àwọn nǹkan tá a sọ yìí a gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run ló máa ń ṣe ni láǹfààní a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run ọba ló lè mú kí ìnira ó ṣe ni torí di eléyìí báyìí ẹni tó bá fi lè gbàgbọ́ ipe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́n ó ti tó láti mú káǹfààní ọwọ́ abọ́hùn gbọ́dọ̀ kó ṣe pé Ọlọ́run ọba ọ̀pá kọ́lẹ̀ páǹfààní ọwọ́ abọ́hùn tí lágbájá bá sá ti fọwọ́ sí yóò bọ́ sí náà ni onítàn torí ẹ̀ ìgbà tá a bá gbàgbọ́ pé àwọn kan àwọn ni gilẹ́yìn ọgbà wa àwọn ló ń jẹ́ ọ̀dà àwọn ló ń jẹ́ ọ̀sẹ̀ déédéé àwọn ló ń jẹ́ kí àǹfààní ọmọ tẹ̀ wá lọ́wọ́ yàtọ̀ sí Allahu Rabbul Alamin eléyìí burú jáì o a sì rí i pé irú rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn màmá màmá. bákan náà ká nígbàgbọ́ pé nǹkan kan bẹ tó lè dá fi sèyàn kódà kó sì kọ́lọ̀ wọn bọ̀ fẹ́ sèyàn eléyìí náà ó burú ó tako ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó bá kọsẹ̀ kì ọlọrun sọ ọlọ́run ló mú kọsẹ̀ torí bá fọ́ kì í ló mórí fọ́ tágbàlagbà bá kú wọn ọlọrun ló mú ìwá ṣùgbọ́n tọmọdé bá kú wọn ní sọ́lọ́run ló tún ṣe léyìí ọlọ́run ò ṣe bíi èèyàn ní ẹ gbogbo eléyìí ó tako tawhid o ó tako tawhid ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo á mọ̀ pé ńgbà táǹfààní dé wá bọ̀ ta ló mú wá Allah nígbà tí ìnira sì dé ọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá ṣùgbọ́n ń bẹnu ẹ̀kọ́ wípé a ò gbọ́dọ̀ máa fi aburú tì sọ́dọ̀ ọlọ́run wọ́lọ́run ò sì pa mí lọ́mọ. àwọn aláìlẹ́kọ̀ọ́ ni ọmọ sọ bẹ́ẹ̀ sọ́lọ́run o. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn asọ̀rọ̀ asẹnujàbàtà àti ìwọ ọlọ́run ó sì pa mí lọ́mọ èmi ló yẹ kó pa á a'udhu billahi kò yẹ kó tẹnu olùgbàgbọ́ òdodo jáde. nítorí pé lillahi ma akhadha wa ẹ sì ni tó fi ilẹ̀ fún wa gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú bákòókò nǹkan bá tó kò sí tó lè yẹ kí lọ sọnù lọ́dọ̀ ọlọ́run kò sí tó sọnù owó tó rí mọ́ ọlọ́run mọ́bi èyí tó rí ọlọ́run rí tó nítorí di eléyìí báyìí bí dáadáa bá ṣe wá ọ̀dọ̀ ọlọ́run ló ti wá báyìí dáa náà bá sì ni ọlọ́run ọba ló ṣe wá ṣùgbọ́n àní sọ pé ká máa wá fi yẹn ká fi tì sọ́dọ̀ ọlọ́run ń lórí obìnrin mùsùlùmí wípé kó tún ní ìgbàgbọ́ sí tawhidu Allah wa jal bi af'alil ibad kó ní ìgbàgbọ́ nínú ṣíṣe ọlọ́run ọba lọ́kan pẹ̀lú iṣẹ́ ìjọsìn táwọn ẹrú bá ń ṣe ọ̀ràn yẹn ló jẹ́ lórí ìwọ obìnrin kó ní ìgbàgbọ́ òdodo wípé ọlọ́run ọba nìkan la tó sìn kò sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run tọ́tọ́ láti sìn àti wípé tá a bá sẹ́rì nǹkan nínú ìjọsìn tá a bá gbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin àti sẹ́bọ̀ sọ́lọ̀ tíyẹn bá sì ṣe bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ kú irú wọn lọ́lọ́wọ́n bá ń sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́wọ́n bò ní forí jẹ́ ẹnìkankan tó kú lórí pé ń ṣẹbọ tí ò túba torí ẹ̀ a ò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì wa àyàfi fún Allahu Rabbul Alamin zakawa a ò gbọ́dọ̀ yọ àyàfi láti fi jọ́sìn fọ́lọ́wọ́n bẹ́ẹ̀ náà làwẹ̀ tá ń gbà a gbọ́dọ̀ ṣe àyàfi láti fi jọ́sìn fọlọ́n bẹ́ẹ̀ náà ni hajj wa bákan náà a ò gbọ́dọ̀ pé nǹkan kan mí yàtọ̀ sọ́lọ̀ a gbọ́dọ̀ ké gbàjarè lọ sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ a sì gbọ́dọ̀ fi nǹkan kan mí búra yàtọ̀ sọ́lọ̀ ká máa fi nǹkan mí tó yàtọ̀ sọ́lọ̀ ọba búra ó burú jáì òun náà tako sísìn ọlọ́run ọba lónìkan bákan náà ọ̀ràn àyàn ló jẹ́ lórí obìnrin ikú kọ́ máa gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu nígbà tí máa wá ń ṣe bẹ́ẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí ń sojú kòkòrò láti rí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbà ó rí abalẹ̀ eléyìí ó pàtàkì púpọ̀ torí rẹ̀ gangan gangan lọ́lọ́run ọba ṣe ṣẹ̀dá wa òun náà ló sì fa aáwọ̀ láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn èèyàn wọn ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìǹda àwọn àlùjànnú àti àwọn èèyàn nítorí nǹkan míì yàtọ̀ sí kí n lè bá a pa wọ́n láṣẹ kí wọ́n máa jọ́sìn fún mi ọlọ́run ọba nìkan a sì ti rí pọ́lọ̀ ti pa wá láṣẹ ẹni tó gbọ́ gbọ́ àwọn gbà ẹni tó sì gbọ́ tó fetí pàlàbà rẹ̀ àwọn náà wà irú wọn là ń pè ní kèfèrí kọ́lọ̀ mọ́ yà wá ní kèfèrí torí di eléyìí a gbọ́dọ̀ mójútó agbọn bíi ká mójútó tawhid sísìn ọlọ́run ọba lónìkan a gbọ́dọ̀ mú nǹkan kan nínú ìjọsìn ká gbé lọ bá nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ìdí táàsì fi gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ó ní wípé kò sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ tó lè dẹ́dà ọlọ́run nìkan ló máa ń dẹ́dà báwo ní sì wá gbé ìjọsìn lọ fún nǹkan míì tọ́lọ̀ ń dá tóun ò lè dá nǹkan kan torí ẹ gbogbo nǹkan míì tó máa ń pè lẹ́yìn ọlọ́run gbé sórí òṣùwọ̀n kó wò ó wò wàá rí i pé ntọ́lọ̀ wọn bá dá ni kò lè dá nǹkan kan báwo ló sì wá gbé ìjọsìn rẹ lọ fún ntọ́lọ̀ wọn bá dá tóun ò lè dá nǹkan kan kò bá jẹ́ yẹn ni wọ́n ń pè kò bá sì jókúta ni wọ́n ń pè lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tádàwọ̀ bá dé wọ́n á máa pa lówe fún fún ẹni tí nǹkan bá dé bá pàápàá àwọn obìnrin wọn á ní ẹni tí nǹkan bá dé ló lè ròyìn wọn jókòó sí ní nìkan ni kọ́ ọ máa pè lọ bọ́ bá dákẹ́ ọ bọ́ dákẹ́ tó báyìí ni wọ́n máa lọ láti lọ sọ́lọ̀ bá ní kó forí gi bá ní kó forí kanlẹ̀ fún ìpẹ́ kò ní kọ̀ láti ṣe bẹ́ẹ̀ a'udhu jùlọ ẹni dé bá ọmọ fòsánlẹ̀ òkú ọkọ̀ náà kú ilé jóná gbogbo nǹkan dàrú so ó sì ń wá sí masjid ó wá ń sin lọ́n gbogbo gbà ó wá ń sọ fún pé ọlọ́run náà ní kásá máa pè ọlọ́run náà ní kásá máa pè wọ́n tún wà lórí eléyìí ọmọ rẹ̀ kan tó tún kú náà tún bọ̀ náà tún lásìdẹ̀ǹt wọ́n ní ah ọkọ rẹ níyàwó kejì ni lọ́ba fi islam sílẹ̀ ó lóun máa bẹ lọ́n ẹ sọ sọ yìí pé ìgbà tá a ọba a máa òun ti ń bẹ lọ́ọ̀ ní sùn ti lé lọ́dún mẹ́wàá lórí pé kọ́kọ́ wọn má fẹ́ yàwó mi so ọ̀hún adi lóru kan ọ̀sán kan ọlọ́gbé yàwó mi wà àtẹ́pá àdúrà ọgbà àdúrà àgbà púpọ̀ àdúrà àgbà púpọ̀ ìgbà tí kò gbé yàwó mi wá tí ó ní ọ lára ọlọ́run òjò gbé wa ọdún mẹ́wàá mà lọ́lọ́run fi gbàdúrà rẹ̀ so ìgbà tí ọlọ́run ní ó yẹ kó lẹ́nìkan tó fi ṣèkejì làdúrà rẹ̀ fi gbà lẹ́kejì fi dé ọ̀wá lọ́lọ́run ọ̀gbàdúrà nísìnyí wọn lọ gbére kan ń forí kalẹ̀ fún ọwọ́ abẹ́rẹ́ sí ní wáwàkúwà ká kó lè bá rírì kúrì torí de eléyìí a gbọ́dọ̀ gbé nǹkankan nínú tó bá jẹ́ ìjọsìn lọ́sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allahu Rabbul Alamin ẹlẹ́kẹta òun náà ní ká sí Ọlọ́run ọba lọ́kan nínú àwọn orúkọ rẹ̀ àti àwọn àròyìn rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin ipe kó gbàgbọ́ pé Ọlọ́run ọba ní àwọn orúkọ kan tá à ń pè ní àwọn orúkọ tó rẹwà ó ní àwọn àròyìn kan tá à ń pè láwọn àròyìn tó ga jù àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́hún ọba nìkan ni kò tọ́sẹ́ lómi tó yàtọ̀ sọ́lọ̀ tọ́lọ́hún ọba nìkan ni kò tọ́sẹ́ lómi tó yàtọ̀ sọ́lọ̀ máa wá wò ó wò tó o bá ṣe nímọ̀ sí nípa àwọn orúkọ ọlọ́run tó o sì nímọ̀ sí nípa àwọn àròyìn ọlọ́run bẹ́ẹ̀ ló súnmọ́ ipe kádùá rẹ̀ ó tètè máa gbà bẹ́ẹ̀ ló súnmọ́ ipe kò súnmọ́ lọ́wọ́ ọba ju ẹlòmíì lọ àwọn kò fáàr wọn wá bá nabi sallallahu alayhi wa wọ́n ní gbogbo wa tó rí yìí oníkálukú wa lọ́mọ ọkọ bàbá rẹ̀ lọ́mọ ọkọ bàbá ńlá rẹ̀ ló sì mọ ibi tí àwọn ti ṣẹ̀ wá sọ fún wa níbo ni ọlọ́ǹgán ti ṣẹ̀ wá kí lorúkọ tiẹ̀ àti tàwọn bàbá rẹ̀ níbo ló ti wá subhanallah wọn làwọn fẹ́ ma biography ọlọ́n anabi wa muhammed sallallahu alayhi wa sallam ńgbà tí èsì kò ní forí rẹ̀ hun ńgbà wọn béèrè bẹ́ẹ̀ ọlọ́run wa sọ alukur'an kalẹ̀ ọlọ́run ní kí anabi wa sọ fún wa pé. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد sọ fún wọn ẹrẹ anabi muhammed sallallahu alayhi wa sallam pé allahu tẹ̀ ń béèrè nípa rẹ̀ ọ̀kan ṣoṣo ni kò sí nǹkan míì tọ́jọ́ kan ṣoṣo ẹ gbọ́ngbà tá a bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ aládùúpẹ́ fọlọ́run tó dá wa lóríṣìí méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwọ ní ìsìn wọn ni wọ wàhídù zamanika wàfàrídù dàhẹ́ríkà ironi. ni wàhídù zamanika ironi. ni torí kìí ṣe wọn nìkan ló lórí lọ lẹ́sẹ̀ kìí ṣe wọn nìkan lè yàn wọ́n ní wọn nìkan ìwọ nìkan náà ní irú rẹ tó wà lásìkò tiẹ̀ wàlá irọ́ irú èèyàn pọ̀ àbí ọ̀pọ̀ irú ọlọ́run ọba ni ò sí torí ẹ̀ sọ fún wa pé qul ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́run allahu samad òun ni ọba tó ṣe wípé ọ̀rọ̀rọ̀ ní gbogbo orí rọ̀rọ̀ kò bùkátà ẹnìkankan gbogbo nǹkan ló sì ń bùkátà rẹ̀ nínú tẹfsir kan ọba tí ò ní kùn á ń bọ̀ síbọ̀sí pé yóò jẹun tó eléyà fi hàn ipe ọlọ́run ọba tiwa ẹ dákun sẹ́yìn bẹ́ẹ̀ lọ́run ọba rí ń kan ẹ wá ronú pé ah àdúró fáìlì tó ti wà wájú ọlọ́run báyìí tí wọ́n sì rí tèmi tẹ́ ẹ rórí bẹ́ẹ̀ alhamdulillah ṣé ẹ ṣe àdúrà rí ń jọ kan ẹ ń wò pé ah ṣé ọlọ́run sì ti jí báyìí ah allahu akbar torí ẹ ilé rí àwọn ẹni tí èsè mùsùlùmí torí pé àwọn ò nípa àwọn orúkọ ọlọ́ọ̀ àtàwọn àròyìn rẹ̀ inú wọn sì máa sọ̀rọ̀ míì ọkàn yóò sì fẹ́ já wọn ni ajílàárọ̀ ìwọ ọlọ́run ìwọ náà káàárọ̀ ah la ilaha illallah ẹ gbọ́ràn pé àwa ti jí yìí o ìwọ ọlọ́run ìwọ náà káàárọ̀ la ilaha illallah So, ẹjẹ ẹjẹ a máa dúpẹ́ pa jẹ́ mùsùlùmí ẹ ìsìláàmù yìí kó lè wá máa tàn yìnrìnyìnrìn kó lè máa àbí ká nímọ̀ ó kọ lásán kò gbéyàn débi kankan torí ẹ̀ ká ma nípa àwọn orúkọ ọlọ́run ká nímọ̀ nípa àwọn àròyìn rẹ̀ àwọn tí wọ́n bá sì ti pè ń tọ́ ọlọ́run ká fi tì sọ́dọ̀ ọlọ́run ká máa fi ròyìn rẹ̀ bó ti ṣe ròyìn ara rẹ̀ àwa gbọ́dọ̀ lam yalid wa ọba yóò bímọ bẹ́ẹ̀ ẹnìkan kan òbí òbí ma ẹnìkan kan òbí ṣe bẹ́ẹ̀ yìí ti mà nínú ìròyìn ọlọ́wọ́ bá nu kò bímọ ẹnìkan kan oṣù bí eléyìí àmì gíga pínní tó ṣe pé kò sí gíga lẹ́yìn rẹ̀ kò bímọ ẹnìkan kan òbí atara rẹ̀ mọ̀ pé gbogbo ẹni tí bímọ ọ gbọ́dọ̀ jẹ́ pé bíbí wọn bí òun náà ìgbà tó sì jẹ́ pé kìí ṣe bíbí ni wọ́n bí ọlọ́run ọlọ́run ọba yìí bímọ ẹ̀yin sì ti mọ̀ pé ká bímọ àmì jíjọ́ lẹ́ni àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé ńjọ́ tẹ bá relé kí gbogbo sẹ́ẹ̀rì tẹ́ ẹ bá fi sílẹ̀ kọ́mọ́bà di sí oúnṣẹ́ wọn wá ròyìn yín wọn ní baba masha allah la quwwata illa billah ẹni rẹ ni èèyàn dáadáa ni ṣùgbọ́n nínú jíjẹ́ ni dáadáa àwọn gan ni pé wọn ò bí ma ah, ah. ẹni dáadáa ni ò bí ma gbogbo èèyàn mọ̀ pé ah, irú ẹni dáadáa ó nu wọn ò lọ síbítù ni tòṣùmọ́ náà ọba ti wà lam yalid wa lam yulad àmì jíjọ́ lẹ́ni ká bí ma nítorí pé àwọn àbùkátẹ̀ ń kátó wá pé ńgbà tá a bá lẹ ẹni tó bá bímọ tó bá di pé ó dàgbà débi pé kò lè dá kò lè dá kò lè dá mójútó gbé ara rẹ̀ mọ́ ọmọ ní ọba mójútó kò lè dá wọ́njẹ fúnra ara rẹ̀ mọ́ ọmọ ní ọmọ wá wá fún kò lè dá ṣètọ́jú ara rẹ̀ mọ́ ọmọ ní ọmọ tọ́jú ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ti wà lam yalid wà lam yulad wà lam yakul lahu kufuwan ahad kò tiẹ̀ sí nǹkan kan tó ṣe fi ṣe dọ́gba pẹ̀lú ọlọ́run tó dàbí ọlọ́run tó ṣe fi wé ọlọ́run tó dàbí ọlọ́run laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí ọlọ́run ọlọ́run ọba yìí olùgbọ́ ni bákan náà olùrí ni ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa ọ̀ràn yẹn ni pé gbogbo ntọ́lọ́ wọn bá fi ròyìn ara rẹ̀ káfi tì fọlọ̀ káfi rinlẹ̀ fọlọ̀ ọ̀ràn yẹn sì ni pé ntọ́lọ́ wọn bá ní kì í ṣe tòun ká lè jìnnà sọlọ̀. So lágbèjúwe ọlọ́run ọba wa ó fi tì sọ́dọ̀ ara rẹ̀ ikú ọba oníkẹ́lò arrahmani rahim á fi tì sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba wa tá à ń sìn arrahman ni ọba àjọkẹ́ ayé ni arrahim ọba àsàkẹ́ ọ̀run ni ọba aláàánú jùlọ ni aládìpẹ̀lẹ́ ẹ̀san rere ni ǹjẹ́ tá a bá ti mọ̀ báwọn á fi tì sọ́dọ̀ ọlọ́run èmi tí mo wá mọ̀ yìí pé ọlọ́run ọba tí mo ń sìn tó dá mi aláàánú ni ń gbọ́dọ̀ sọ retí nù níbi ìkẹ́ ọlọ́run ń gbọ́dọ̀ sọ retí nù níbi ìkẹ́ ọlọ́run èmi náà sì gbọ́dọ̀ jẹ́ni tí ó máa báwọn èèyàn lò tàánú tìkẹ́tìkẹ́ nítorí pé ìnàmà yarhamullahu min ibadihi ruhama àwọn ẹni tọ́lọ́ ń kẹ́ nínú àwọn ẹrú rẹ̀ làwọn ẹni táwọn náà bá láàánú ìdí nì tó fi jẹ́ pé orí pa pé mo mọ̀ nípa àwọn orúkọ ọlọ́run orí pa pé mo mọ̀ nípa àwọn ìròyìn rẹ̀ ọ gbọ́dọ̀ máa hàn nínú ìṣesí mi mo mọ̀ pé ọlọ́run ọba as ni ọba olùgbọ́ ni ǹjẹ́ tí mo bá ti mà bẹ́ẹ̀ a jẹ́ pé gbogbo tó wu ọba gbọ́ lẹ́nu mi ńlọ yẹ máa jáde bíi kíkẹ́ alukur'an bíi ṣíṣe ìrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ bíi kò yẹ kẹ́gàn ọmọ jáde látẹnu mi kò yẹ kí òfófó ọmọ jáde látẹnu mi kò yẹ kí irọ́ ọmọ jáde látẹnu mi kò yẹ kí gbólóǹkèfèrè ọmọ jáde látẹnu mi kò yẹ kó jẹ́ gbogbo ní ọmọ jáde látẹnu mi tí mo bá jẹ mo kàn ń pé mo gbà ní ni ṣùgbọ́n kò hàn lára mi mo gbà wọn bá ń tí mo bá mọ bá ń gbogbo àwọn nǹkan burúkú ọ̀làpalára rẹ̀ nù ìwọ lọ gbàgbọ́ pé ọlọ́run ọba albasir ni ọba tí máa rí yàn bíkíbi téèyàn bá wà ni ó sì ń rìn síbi tọ́lọ́run bá lọ gbọ́dọ̀ rìn sí gbogbo ibi tọ́lọ́run ọba ti fẹ́ rí ọ wọn ò rí ọ ń bẹ́ẹ̀ sọ wá gbà lódodo nu kọ́lọ́run ọba ń rí ọ ọgbà torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá mọ ọlọ́run ọba lódodo pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ a ayé ọba da púpọ̀ ayé ọba tòrò púpọ̀ iná ni ọ̀kan nínú àwọn olùkọ́ wọn lọ fẹ́ dán àwọn ọmọ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ wò ọwọ́ afúnkálukú nínú wọn ládàbà oníkálukú ọlọ pa wá mú wá sílẹ̀ ẹ̀kọ́ lọ́la ṣùgbọ́n mẹ́jẹ̀mú rẹ̀ ní pé ẹdúnbù rẹ̀ níbi tẹ́ni kò ti ní rí oníkálukú dú tiẹ̀ ó dà padà fáfá ńgbà tó dijọ́ kejì kó níjà rẹ̀ mo ti pa níbo ló ti dú níbi ọmọ kan wá mú tiẹ̀ ó ní mo fẹ́ ṣe ṣùgbọ́n mo wábi tí ọlọ́run ti ní rí mi ń rí ìdínú tí mo fi dá padà láàyè sẹ́yìn pé gbogbo ayé tó dàrú ní nàìjíríà wa lónìí àìmọ́lọ́ni pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ ẹni tí ń jí nǹkan ní nǹkan tó bá mọ̀ pọ́lọ̀ ń rí òun ṣé yóò jí ẹni tí ń sọ̀sọkúsọ tó bá mọ̀ pọ́lọ̀ ń gbọ́n ṣé yóò sọ ẹni tó ń sìkà tí ń tẹsẹ̀ márìn tí ń ta fàsókè tó yí dóborí tó bá mọ̀ kọ́ lọ́wọ́ bá ń rí o ṣé ó ṣe wàláhì kò ní ṣe kò bá jẹ́ pé bó ṣe rí ọwọ́ mi bẹ́ẹ̀ náà nínú mi rí àmọ́ lónìí ní táwọn èèyàn ń sọ ni pé bó rọ́wọ́ mi ò rí nù mi a ti gbàgbé kọ́ lọ́wọ́ bá ń rí wa a sì gbàgbé pé nǹkan kan ọ̀pá mọ́ sí i torí de eléyìí ọ̀ràn yẹn ló wá jẹ́ o wípé tó o bá ti mọ ọlọ́wọ́n bàbá àwọn ọmọ pẹ̀lú àwọn tẹ̀wọ́hídì tọ́lọ̀ ń bá bá wá ní nǹkan kan ṣe tó wọn náà lè jìnnà sọ́lọ̀ àmọ́ o ní lílé jìnnà tọ́ wàá tara rẹ̀ fi àtòdìjẹ́ rẹ̀ tó péjú rinlẹ̀ fọlọ̀ ọlọ́ni allahu la ilaha illa huwa alhayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm allah kò sí ọba kan o kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan o alhayyul qayyum òun lọ́ba abẹ̀mí alqayyum ọba olùdádúró olùdáwà la ta'khudhuhu sinatun wala nawm ògbé kìí gbé à ń bọ̀sibọ́sí pé yóò sùn. wọ́n á bí ọ léèrè pé sí ọlọ́run a máa tògbé ó ní kìí tògbé sí a máa sùn kìí sùn nítorí kí likamali hayatihi wa likamali qayyumiyyatihi nítorí pípé ìsẹ̀mí rẹ̀ àti pípé dídádúró rẹ̀ ìdí tọ́lọ́wọ́n ọba kì í fi tó gbénu ìdí tí kì í fi sùn nù tí wọ́n bá tó bẹ́ẹ̀ má sùn àti mọ̀ pé téèyàn bá kọ̀ tó lòun ò ní sùn kí ló sọ pé lọ́rẹ́ nǹkan fẹ́ ṣe tòṣùgbọ́n ọlọ́wọ́n ọba ti wá ọlọ́wọ́n ọba ti wá kì í tó bẹ́ẹ̀ kì í sùn gbàtọ́lọ́ ní lam yelid wa lam yulad ọlọ́wọ́n bò bí máa sì bí nítorí kíni likamali sọmadiyẹtì nítorí pípé dídáwà rẹ̀ nítorí pípé rírọrọ rẹ̀ pín so bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn ahlẹ̀ sunnati wal jamaa àwọn kì í ròyìn ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn burúkú gẹ́gẹ́ báwọn kan ti ṣe ròyìn ọlọ́run tí wọ́n wọ́n lọ́lọ́run táwọn ọ̀dá sánmọ̀ ọ̀dálẹ̀ ọ̀dá gbogbo nǹkan lánàá jọ mẹ́fà ọwọ́ rẹ̀ ọwọ́ àsìmíjọ keje sinmi pé kíni. so àbí báwọn kan tún ṣe ròyìn ọlọ́run tí wọ́n wọ́n ní eh, èèyàn dáńjà kadì ah, <laughs> ọmọ tí ń jọ lọ ọmọ tí ń jọ lọ tọ́ torí ẹ̀ ká mọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́ha pípọ̀ sórí nínú àwọn orúkọ ọlọ́run ọba wa ká máa wá fi pé eléyìí ń bẹ nínú pé a ní ìmánì sọlọ lágbèjúwe ẹ̀ńfẹ́ kọ́ lọ́wọ́ bọ́ yín lọ́rọ̀ ẹ sọ pé ya Razzaq ìwọ ọba ọlọ́rọ̀ rọ̀ mí lọ́rọ̀ ẹ̀ńfẹ́ kọ́ lọ́wọ́ bọ́ yín ya Rahman urhamni ọba oníkẹ́ bóòlù ó sì wá mọ ọpọlọ ń bẹ tádùá rẹ ò ní tètè gbà àdúrà rẹ tètè gbà ẹni tó bá wá nímà nípa àwọn orúkọ Ọlọ́run yóò nípa rẹ̀ nínú alukur'an àti sunna o kì í ṣe bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe o tó kí mọ wá kú ká mọ wá ròyìn tí ọba hìn ọba hìn hìn hìn kí ni ẹ sì ti mà ike tá a bá sọ̀sọ̀ kú sọ séèyàn yóò bínú ká tó wá pọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa. torí délé èèyàn gbọ́dọ̀ rìn súnmọ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn èèyàn máa gbọ́ lẹ́nu wọn ìmọ̀ nípa tawhid ìmọ̀ nípa tawhid bó láti mọ̀ nípa ọlọ́run ọba wa bó láti mọ̀ nípa àwọn àròyìn rẹ̀ bó láti mọ̀ nípa àwọn orúkọ rẹ̀ àwọn orúkọ tá à ń sọ àwọn ọmọ náà ẹ rí i pé tába ti ní abudu abudu abudu abudu lágbájá ẹ rí i pé ó kọ́ tó ó kọ́ ni allahu Rabbi alamin abdullah abdulsalam abdulmumin abdulmuhaimin so gbogbo eléyìn yóò fún aláǹfààní ẹ máa béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ dákun kí ni tuma almuhaimin kí ni tuma asalam kí ni tuma alaziz ẹ̀yin ńlá lẹ́kún mànú nípa àwọn orúkọ ọlọ́run ọba wa yàtọ̀ sí kákan wò sùnsùn ká lọ sọmọ lórúkọ tí ò ní tuma bí ẹni tó lọ sọmọ lórúkọ tó jẹ́ kó túmọ̀ sí gbẹ́ẹ́ wọn làwọn rí lórí íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì pé kíni torí di àwọn orúkọ ọlọ́run wọn wà ń bẹ̀ fún wa láti mọ̀ bákan náà nínú tó tún yẹ kóbìnrin mùsùlùmí wọn mà nínú ojúṣe rẹ̀ òun náà ni kó ní ìgbàgbọ́ sáwọn màláìka ọlọ́run kọ́ ọmọ kọ́lọ́wọ́n bá dáwọn kan màláìka ni wọ́n wọ́n ń sin lọ́wọ́n bá lóru àti lọ́sàn wọn kì í káàárẹ̀ rárára àti pé ó ń bẹ nínú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá fún wọn àwọn tọ́lọ́wọ́n bá ṣàlàyé irú iṣẹ́ wọ́n ń ṣe gẹ́gẹ́ bí màláìka Jibril alayhi salam òun náà lọ́lọ́wọ́n bá fi sọ iṣẹ́ tí máa fi Mikael òun lọ́lọ́wọ́n bá fi sídìí Israfil òun lẹni tí fèrè ìhó ń bẹ lẹ́nu rẹ̀ tí ó fẹ́ atẹ́gùn bákan náà màláìka kan tá à ń pè ní malakul maut màláìka kú màláìka kú òun náà wà yàtọ̀ sí bá a ṣe máa ń pè pé àzàrà ìlú o tòrádìsì tó mú wá ọ̀rọ̀ wà lórí ẹ̀ àmì ìtọ́ dájú sáká nínú alukur'an àti sunna òun náà ní kí ni malakul maut màláìka kú àlékúnnu nígbà tí wọn ní àzàrà ìlú ẹni ah malakul maut màláìka kú ló kọ rẹ̀ qul yatawaffakum malakul maut alladhi wukkila bikum sọ fún wa pé màláíkà akutọlọ fi sọ yín pé kó gbẹ̀mí jọtọjọ kú yín bá pé yọ gbẹ̀mí kìí ṣe mistake so àwọn màláíkà yìí àmà wọn kásì tún mọ̀ pé àwọn màláíkà méjì kan bẹ pẹ̀lú wa tí wọ́n ń kọsẹ̀ wa sílẹ̀ kò sí tó lè sọ kò sí tó lè ṣe wọ́n kọ́ lẹ̀ náà ni kò sí pé yẹn fẹ́ dọ́gbọ́n torí pé láyé ní nàìjíríà tí wọ́n ń bì oríṣiríṣi ọgbọ́n la lè dá tá a bá rí fáìlì tá a bá fẹ́ gbé tá a rí gbé a lè sọ sọ́fíìsì náà ẹ bá sọ sí látòdé yóò jóná so ṣùgbọ́n kò sọ́gbọ́n tí yẹn fẹ́ dá fáwọn màláíkà yìí ti wọn ó sì mẹ́nu àwọn màláìkà àwọn màláìkà tó sì kí wọ́n ń ṣọ́ wa níwájú wọ́n ń ṣọ́ wa lẹ́yìn nítorí kábúrú ọmọ bá ṣe wa títí tè tọ́lọ́wọ́n bá kọ pé kò síbú yẹ yọ ṣẹlẹ̀ náà ni tí ó fi dé tọ́ba dé wọ́n yẹra kí n tọ́lọ́wọ́n bá wí kó lè bá ṣẹlẹ̀. ní sì mẹ́nu àwọn màláìkà àwọn màláìkà ti ń ṣọ́ná ń bẹ́nu àwọn màláìkà màláìkà ti ń ṣọ́ àlìjẹ́nà a sì ti mà wípé ètò síwájú àwọn ẹni tí ń ṣọ́ àlìjẹ́nà òun tó gbogbo eléyìí ó yẹ kóbìnrin mùsùlùmí ọmọ tába tí wọn wọ sàárè wa màlàíkà méjì kan máa ń bẹ tí wọn bá wa orúkọ wọn jẹ́ munkar àti nakir àwọn olùmọ̀ wa ni munkar àti nakir wọ́n ní tùmọ̀ kan náà ni wọ́n ní wọ́n kàn pè wọ́n lórí sòkò méjì ni ẹni tá a mọ̀ munkar àti nakir àwọn méjèèjì ń bọ̀ wá bá wa nínú sàárè wa ká tètè máa lẹ̀ bákan náà ọ̀ràn àyàtúndọ́jẹ́ lórí obìnrin mùsùlùmí nínú ojúṣe rẹ̀ kó ní ìgbàgbọ́ sáwọn tírà àwọn tíra tọ́lọ́wọ́n bá ti sọ kalẹ̀ sílẹ̀ ayé kò nígbàgbọ́ sí kọ́lọ́wọ́n bá sọ àwọn tíra kan kalẹ̀ ó sì ń bẹ́ẹ̀ nù àwọn tíra yìí tọ́lọ́wọ́n bá darúkọ fún wa nínú wa ni àtẹ̀wúrátà tọ́lọ́wọ́n fún anabi musa aleyhi salam bẹ́ẹ̀ ni injila tọ́lọ́wọ́n fún anabi isa aleyhi salam azabur tọ́lọ́wọ́n fún anabi dawud aleyhi salam suhufu ibrahim tọ́lọ́wọ́n fún anabi ibrahim aleyhi salam tó fi wá a wà ní ìgbàgbọ́ ìgbàgbọ́ tó ṣe wípé ọjẹ́ ti èyí tó ṣe pa àtàǹkókó sí gbogbo àwọn tíra tó síwájú pé àwọn tíra kan bẹ tí wọ́n ń jẹ́ àwọn orúkọ yìí tọ́lọ́wọ́n bá ti sọ̀kalẹ̀ fáwọn ànábì tá a wí yìí báyìí tó sì ṣe pé àwọn tíra yìí náà dá lórí kásínlọ́wọ́n ọba lónìkan àwọn ọ̀nà wo láàmú àgbà sí lọ́hùn ṣùgbọ́n tó ṣe pé pàápàá àwọn tíra ń kò ṣeé rí má àárí má nìsín ṣùgbọ́n nígbàgbọ́ sí alukur'an léyìí tá a tá ń kókó àti tá a fọ́ sí wẹ́wẹ́ bí gbogbo tó wà náà alukura ni wọ́n ní bá wí kódà kó sì kọ́rọ̀ fìràwọ̀n lọ́lọ́wọ́ bá ń sọ ìwọ lọ́lọ́wọ́ bá ń bá wí kó owó ọ̀nà tí fìràwọ̀n rìn tó fi sórí ibú má rìn bẹ̀. ètò ọlọ́wọ́ bá sì ń sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo tó ti síwájú ìwọ lọ́lọ́wọ́ bá ń bá wí kó owó ọ̀nà tí wọ́n rìn tó fi sórí ire kí wọ́n náà kó lè bá a sórí ire. sòtéèyàn bá tí mà bẹ́ẹ̀ alukuraani ò ní sábà kíkọ́ wa wọnú masjid nísìn kó wa gbé tírà lọ pé hàn eh, eh, al-Mawa'idul Kubra wípé Taurata ló ń fẹ́ fi máa báwọn yẹn sọ̀rọ̀ wọn à ní eh, àfọ onízọ̀búra nù fọ́nzàbúra báwo kò sí ta fẹ́ fi ṣe òsín tá a fẹ́ fi ṣe pé mu'allima kan kọ́ alẹ́ kọ́ nínú zabura zabura báwo mélòó lẹ ti kọ́ nínú alukurani tí wọ́n ka zabura. pẹ̀lẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ ń so a nígbàgbọ́ sí àwọn tírà yìí bákan náà nínú nínígbàgbọ́ sí alukuran òun náà ní ká gbìyànjú láti máa ké máa ká ká gbìyànjú láti máa ké máa kà nítorí pé ntọ́ ọba máa ké tọ́ ọba máa kà wàá sojú kòkòrò láti máa tuma ti máa ń bọ̀ sọ. bákan náà nínú ojúṣe mùsùlùmí lóbìnrin ó náà ní kó nígbàgbọ́ sáwọn òjíṣe ọlọ́run ọlọ́run ọba rán àwọn òjíṣẹ́ sílẹ̀ ayé kí wọ́n jẹ́ olùfúnni ní ròdùnú olùkìlọ̀ fúnni olùjíṣẹ́ ọlọ́run ọba fúnni pé ọ̀nà wo lágbà máa sin lọ ọ̀nà wo lágbà shirk nítorí ká lè bá a jìnnà sí i. ń bẹ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ẹni tọ́lọ̀ ń darúkọ rẹ̀ fún wa ìsìn bẹ nínú wọn àwọn tọ́lọ̀ wọn bọ̀ darúkọ wọn fún wa. nínú àwọn tí ọlọ́run ọba darúkọ fún wa nínú alukur'an ọ̀nà la nabi nuhu alayhi salam àtikọ́ nabi nuhu yẹn òun là kọ́kọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run òun là kọ́kọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ní anabi adam alayhi salam anabi ọlọ́run làwọn ṣùgbọ́n nuhu alayhi salam wọn lòjíṣẹ́ ọlọ́run ọba lòun òun kọ́kọ́ àwọn aránṣẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ń sì ló pin wọn kò sí anabi kan kò sójì sẹ́kàn tí wọ́n wá sílẹ̀ ayé má lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹnikẹ́ni tó bá wọn gbà fanabi kan ó tún bẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run kan bẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tọ́lọ́ ránṣẹ́ onítọ̀hún ti ṣe kèfèrí sọ́lọ́ o torí kó ṣe kèfèrí sal qur'an ó sì ṣe kèfèrí sí sunna anabi sallallahu alayhi wa sallam ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kò sí ń fún ju jẹ́ kèfèrí lọ ọlọ́run ọba ni ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi sallallahu alaihi wasallam kìí ṣe bàbá ẹnìkan nínú àwọn ọkùnrin yìí o bàbá àwọn ọmọ tiẹ̀ ni kálukú yìí náà mọ bàbá tiẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba lọ́jẹ́ sí ó ń sì lòpin àwọn ànábì ó ń lòpin àwọn ànábì torí di eléyìí àwọn kan wá sọ pé ẹ òpin àwọn ànábì ni kìí sòpin àwọn òjíṣẹ́ à ẹ̀yin ọmọ yìí pé ọlọ́run nígbà tí ń sọ̀rọ̀ olóye lọ́lọ́run ọba ń bá sọ̀rọ̀ ńbẹ̀ yàtọ̀ sáwọn dẹ̀pẹ̀ tí ọgbọ́n kankan yé ọwọ́ sọ pé ẹ gbàtọ́jú pé àwọn anabi kìí sòpin àwọn òjíṣẹ́ torí rẹ̀ òjíṣẹ́ kan wà lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ìsọkúsọ gidi ni. alimami ibn Kathir rahimahullahu ta'ala wọ́n ní tí ẹ bá wo anubuwa àti risala ẹ rí i pé anubuwa tu a'ammu risala wa risala tu akhassu nubuwa wa nafyul a'am nafyun lil akhassu dúnà làks wọn ní tí ẹ bá wò wò ẹ rí wípé ìjà nàbì ọ̀fẹ́ ju ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run lọ nítorí pé ànábì lẹni tó lọ́wọ́ bá ránṣẹ́ sí ṣùgbọ́n tí ọ̀pá láṣẹ kó jíṣẹ́ o ṣùgbọ́n jíṣẹ́ lẹni tó lọ́wọ́ bá ránṣẹ́ sí tó sì pa láṣẹ pé kó jíṣẹ́ àjẹ́ yín pé ànábì ó kéré sí òjíṣẹ́ òjíṣẹ́ ò sì lè jó jíṣẹ́ àfi kó ti kọ́kọ́ jẹ́ ànábì torí ẹ̀ lásán sọ yìí pé kúlò rọ̀súùlì nàbí wàlẹ́ ìsọ̀ kúlò nàbí yẹn rọ̀súùlà gbogbo òjíṣẹ́ ọlọ́run ànábì ni torí ẹ̀ lásán sọ pé òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad a ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ni rọ̀súùlù ni ṣùgbọ́n kì í ṣe gbogbo ànábì náà ni rọ̀súùlù nítorí tọ́lọ́wọ́n bọ̀ ọ̀bá ní kó jíṣẹ́ ànábì ni ó máa jẹ́ kò ní jẹ́ rọ̀súùlù torí di eléyìí ńgbà tọ́lọ́wọ́n á sọ pé ànábì tán á jẹ́ pé rọ̀súùlù náà ti tán bàtọ́lọ̀ sọ pé ànábì ti tán àti pé rọ̀ṣúlù náà ti tán torí rẹ̀ ẹni tí wọ́n sọ pé ànábì mi wà àbójúṣe mi wà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹ pé ń tanra rẹ̀ jẹ ni o. àwa tún ní ìgbàgbọ́ nínú ojúṣe mùsùlùmí bìnrin oníká ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa wípé ká mọ̀ pé gbogbo tó bá ti nípìlẹ̀ tó bá níbẹ̀rẹ̀ yóò lópin náà ni ilé ayé yìí ó níbẹ̀rẹ̀ ìjọ kan lọ́lọ́run bá ní kó bẹ̀rẹ̀ yọ ọ́ tẹ̀ ńjọ kan àwa gan alára ńjọ kan wọ́n bí wa sáyé àwa náà padà dára sàárè ńjọ́ kan á bẹ̀rẹ̀ látòrí pa nígbàgbọ́ pa kú ńjọ́ kan gúnugún ekúléwe àkàlàmọ̀gbò nísàlá ọdún irọ́ lásán tó bá lu ẹgbẹ̀rún ọdún náà yóò kú bí so nítorí di eléyìí báyìí lálá kálukú tó rókè ilẹ̀ náà ní bọ́ ti mọ̀ pé kú ń bẹ inú gbàgbọ́ pé àlùkìyà máa ń bọ̀ kọ̀ wá tán sórí bẹ̀ torí pé tó bá ṣe é pé tá a bá ti kú ọ̀rọ̀ pin ni á ikú ọ̀bá jẹ́ ìsinmi fọ́mọ èèyàn ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn ikú ó ju kú gan lọ. so a ní gbàgbọ́ sí pé ìgbéǹde àlùkìyámà ń bẹ o ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ẹ ẹ má parọ́ fún wa ta ló lọ tó dé ta ló lọ tó bọ̀ tó sọ tó sọ tí wọ́n ń ṣe lọ́n fún wa ẹ dákun ẹ má parọ́ fún wa járe kò burú kò burú kálukú ń bọ̀ wá mà kálukú ń bọ̀ wá mà ṣùgbọ́n ìtọ́ pàtàkì ni pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ìsẹ̀mí kan tún bọ̀ lẹ́yìn ikú yìí ọlọ́wọ́n bó gbé wa dìde láti inú sàárè wa jàmá fìtínà ń bẹ nù sàárè ìdánwò ni ìbéèrè oríṣi mẹ́ta nípa ẹ̀sìn rẹ à nípa ọlọ́wọ́n ọba tó gbélé ayé sìn nípa ẹ̀sìn tó gbélé ayé ṣe nípa ojúṣe wa ojúṣe ọlọ́wọ́n anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìdánwò tó ti wà open ni èyí sì kẹta wọn kí wọn ti gbé jáde nínú íńtánẹ́ẹ̀tì wọn tún pààrọ̀ rẹ̀ gbogbo èèyàn ló ti mọ̀ látọjọ́ tó pẹ́ ṣùgbọ́n ta ni ó lè dáhùn àfẹnitọ́lọ́wọ́n bá bá fi ṣe kòńgẹ́ kọ́lọ́wọ́n fèmí pẹ̀lú rẹ̀ ṣe kòńgẹ́ o nínú sáré ìkẹ́ ń bẹ́ńbẹ́ ìyá ń bẹ́ńbẹ́ ìkẹ́ ń bẹ́ńbẹ́ fáwọn ẹ̀tọ́ lẹ́tọ̀ sí ìyá ń bẹ́ńbẹ́ fáwọn ẹ̀tọ́ lẹ́tọ̀ sí. kásùn ní ìgbàgbọ́ sáwọn àmì gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà àwọn àmì gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà wa àwọn àmì kéékèèké wa àwọn àmì ńláńlá wa nínú àwọn àmì kéékèèké òun náà ni àmì wípé àkókò kan ń bọ̀ ó tiẹ̀ ti wá wípé ẹrúbìnrin yọọ ma bí ọ yóò máa bí ọ̀gá rẹ̀ lọ́mọ ẹrúbìnrin yọọ ma bí ọ̀gá rẹ̀ lọ́mọ nínú àwọn àmì òun náà ni àwọn nǹkan tí anabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa obìnrin ọ̀pọ̀ àkókò súnmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àmì òun náà ni anabi wa muhammad sallallahu alaihi torí pé lẹ́yìn kò tí ó tún wá títí tí alkiyama ó fi dé nínú àwọn àmì ńláńlá òun náà ni anabi isa salam nínú àwọn àmì gbẹ̀ǹdẹ̀ alkiyamanu kìí ṣe ń tẹ̀yàn máa ṣe fanfa lórí ẹ̀ ńtọ́ dájú ni àdìsí wa rẹ gẹ́dẹ́ lórí bá nàbí Ìsá bí ó ṣe dé tó bá dé kí lọ́lọ́run bá lọ́kọ̀ pé yọ wá ṣe gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àkókò ni ò tí ì tó nínú sẹ́rẹ̀ tí ó wá ṣe onípe yọ pa Dajjal al-Masih Dajjal òpùrọ̀ olójú kan tó eléyìí báyìí nínú tó dájú ni lẹ́yìn eléyìí báyìí tá a bá ti wá mọ̀ ikú gbèǹdé àlùkìyàmà ń bọ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ńgbà tó bá jọjọ pé ní alkiyama àkójọpọ̀ ń bẹ o ìṣirò ń bẹ o ẹ̀san ń bẹ o ní ìgbà tí àtọmọ aná àtọmọ aljanna gbogbo wọn gba orí afárá kọjá afárá yìí ń bẹ lórí iná jahannam anabi sallallahu alayhi wa sallam wọn ló mú juda lọ ó sì wẹ́ ju gàgàrùn kan lọ ọ̀n bẹ nínú àwọn èèyàn ẹni tí ó lọ lórí rẹ̀ bí ẹni pé ìràwọ̀ já ó sì ń bẹ nínú wọn ẹni tí ó sáré kọjá lórí ẹ̀ bí ẹṣin tọmọmẹrẹ ṣáájú bíi ti ṣe sáré ó sì ń bẹnu wọn àwọn tó ṣe pé kọjọ bí ara kòrò kọjọ bí à ń ṣe kí wọn sáré ọ̀nà kọjá ó sì ń bẹnu wọn àwọn tó ṣe pé ibi tí wọn bá ti ń ta bíọ́ bíọ́ báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe já sínú ẹ̀ tó ọlọ́run dákun ṣàánú wa o tó gbogbo eléyìí lọ wà àlìjáná sì ń bẹ iná ń bẹ ọmọ àlìjáná ni kọ́lọ́ ń ṣe wa kọ́mọ ṣe wa lọ́mọ aná nínú ojúṣe mùsùlùmábìnrin nínú gbàgbọ́ òdodo onáníkà nígbàgbọ́ sákọ́ọ́lẹ̀ àkọ́ọ́lẹ̀ ń bẹ o gbogbo ń tó bá ṣe wa ọlọ́run ọba ti kọ́ọ́lẹ̀ síwájú kó tó dá sánmà tilẹ̀ lọ́lọ́run ọba ti kọ́ọ́lẹ̀ kò sí nǹkan kan tí ó jábọ́ ewé kunkun ní jábọ́ àfi kó jẹ́ pé ọlọ́run ọba ti mà yálà ọgbẹ ni àbó tutù ọlọ́run ọba ti mà nínú òkùnkùn ni àbí nínú mọ́lẹ̀ ọlọ́run ọba ti mà torí rẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ kò sákọọ́lẹ̀ pé kò ní ṣẹlẹ̀ sí ọ lójú ọ ṣẹlẹ̀ sí ọ gbogbo tí ó bá sì ṣẹlẹ̀ sí ọ kọ́ ọ mọ̀ yín pé ọlọ́run ọba ọ̀kọ́ pé ó ṣẹlẹ̀ ni òfin ṣẹlẹ̀ gbàtẹ́ wọ mọ́tò tí mọ́tò lásídẹ́ǹtì gbogbo ẹni tó wà nù mọ́tò ló kú ìwọ nìkan ló yè má lérò ipò ń dè tó dè má dì òjò kù ẹlòmíín náà ó ń dè ṣùgbọ́n ńgbà tí gbogbo ẹni tó wà nù mọ́tò nǹkan tí wọ́n lásídẹ́ǹtì gbogbo wọn ní òkú ẹni tó lóńdè ń di nìkan ló kù torí pé ń tanra rẹ̀ jẹ ni ó rò pókùn burúkú tó ń dè má di yẹn ìní ó sì sábà bíi kó wọn là tó ọba lọ ni wọn wá ní ẹni tí irú rẹ̀ ṣẹlẹ̀ sí wọn rò pé alùsùn náà ni wọn á gbókù rẹ̀ síbi tí wọn ti fẹ́ wẹ̀ wọn bá bóńdè ń di ẹ̀ bó láti wá fẹ́ ṣe lẹ́yìn torí de ẹlẹ́ka nígbàgbọ́ sí kádàrà ẹ sì mọ̀ pé nù gbèsè ayé Yorùbá nínú tí ń dà wá láàmú ju nù gbèsè ayé wa nípa àgbà kádàrà gbọ́ Yorùbá ò gbà kádàrà gbọ́ ó kéré púpọ̀ tí mo máa ń sọ pé Yorùbá mi ò sọ pé Yorùbá in general mùsùlùmí gan nítorí pé àwọn ẹni tí èsè mùsùlùmí tó sà wọn ti kọjá eléyìí àrùn ńlá tó dá wọn mọ́lẹ̀ ju àìgbà kádàrà gbọ́ lọ kéékèèké wọ́n tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gba anabi sallallahu alaihi wasallam gbọ́ ọ gbọ́dọ̀ gbàgbọ́ pé nǹkan kan bẹ́ẹ̀ ń jẹ́ kádàrà àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá ti kọ yóò sẹ́ náà ní lórí èèyàn kò tó lè yí padà àfàdúà kẹ́ bá anabi sallallahu alaihi wasallam ti ṣe sọ. ìwọ òsì máa ń tọ́lọ́wọ́ bá kọ sílẹ̀ fún ẹ àmọ́ máa bẹ́ lọ́n gbogbo gbà pé kó ṣe dáadáa fún ẹ láyé kó ṣe dáadáa fún ẹ lálùkìyàmà eléyìí tó túmọ̀ sí pé ó ṣeé ṣe da ṣùgbọ́n máa rántí o wípé kádàrà èyí tí ọ̀dà tọ́lọ́wọ́n bá kọ́ lẹ̀ fún ọ kò sàdédé yí padà pẹ̀lú àdúà àyàfi kọjá pé ọlọ́run ti ti kọ́ àkọọ́lẹ̀ kádàrà pé ọ́ sàdúà kádàrà àdúà lọ́lọ́run fi kádàrà ẹ̀ dán padà. tèèyàn wá jókòó lọ́wọ́n fẹ́ bẹ́ lọ́wọ́n tọ́lọ́wọ́n máa ṣe ó máa ṣe bẹ́ẹ̀ ni yóò ṣèyà fún ọ. bàtọ́ ọba bẹ́ lọ́n mọ́lá yasalilaha yakudọ̀bọ àlè bẹ́ẹ̀ hadith ẹni tó bá kọ̀ láti bẹ́ lọ́wọ́n ọlọ́wọ́n ìgbẹ́ ká pọ̀ ládùá ká máa bẹ lọ́wọ́n bá ní gbogbo ìgbà pé kọ́ lọ́wọ́n ṣe dáadáa fún aláyé kó ṣe dáadáa fún alọ́la kéyàmà tó eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n. bákan náà ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí mùsùlùmábìnrin o kọjá ni tí wọ́n máa ṣàfọ̀mọ́ àjọsìn rẹ̀ fọlọ́n kó máa ran kan ọlọ́wọ́n ọba lónìkan kó máa bẹ̀rù ọlọ́wọ́n ọba lónìkan bá ṣẹlẹ̀ sí kó sì máa ba ìsìláàmù jẹ́ gẹ́gẹ́ bí kájínà sí ṣíṣe kèfèrí sọ́lọ̀ kájínà sí ìwà gabangebe kájínà sí mímà fọlọ́wọn ọba sí mímà fanabi Muhammad sallallahu alayhi wa sallam ṣe yẹ̀yẹ́ kájínà sí mímà fẹ̀sìn ọlọ́wọn ọba ṣe yẹ̀yẹ́ kájínà sí àbí ká mú nǹkankan nínú ìjọsìn tọ́lọ́wọn ọba aláàgbọ́dọ̀ sí fẹ́lómi yàtọ̀ sóhun ká lọ fẹ́lómi tó yàtọ̀ sọ́lọ̀ jìnà sí. a sì gbọ́dọ̀ gbà ipe òfin kan bẹ tó ṣe déédéé òfin ọlọ́ mùsùlùmí ò gbà bẹ́ẹ̀ à ń bọ̀sibọ́sí pé ọ wàá nígbàgbọ́ pé òfin kan bẹ tó dáa ju òfin tọ́lọ́run ọba lọ àbí ẹ àsìkò tá a tiẹ̀ wáyé ká má sọ̀rọ̀ sẹ̀ríà kankan bẹ̀ sẹ̀ríà kíni kí la fẹ́ fi ṣe à a'udhu billahi ó léwu ká sọ̀ra fún o bákan náà àgbàdo lọ́ọ́lé oníyẹn wo àwọn babaláwo àwọn adífá àwọn atọ́pẹlẹ gbogbo àwọn eléyìí àtẹ́lẹwọ́ ló máa ń lò tẹ̀síwá ló ń lò ìràwọ̀ ló ń wò gbogbo ẹ̀ agbọ́dọ̀ dènà sí o tó wọ́n ní ẹni tó ń lo ìpẹ́ omi ló ń lò tó gbogbo ẹ̀ lóríṣiríṣi ká jìnnà sí o ká jìnnà sí o eléyìí tí tún máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin a'udhu billahi minash shaitani rajim wọ́n ní ah mi mi mi mi ń lọ síbi tí ò dáa orí òkè nìkan la kàn lọ òkè kíni òkè tí kíni ọjẹ́ sọ̀fà àbí márùwà pé ẹ kẹsì máa wo nǹkan ọmọ la lọ́bẹ̀ ọmọ bá wo torí délé ká bẹ̀rù ọlọ́run o so eléyìí ká sì sọ̀rọ̀ fáwọn òkúrọ̀ àwọn tí wọ́n máa tàn wá jẹ tí wọ́n máa tàn wá jẹ tí wọ́n máa bà tiwa jẹ́ ká ṣọ́ra fún un bákan náà nínú ojúṣe mùsùlùmí lórí ara rẹ̀ òun náà ní kó wá mà ẹ̀yin obìnrin nínú ojúṣe yín ni kẹ́ wá mà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ́n ń gbìyànjú wàláhì wọ́n ń gbìyànjú wọ́n ń kọ́ nípa alukur'an lẹ́yìn ìgbà tí wọ́n ti wọlé ọkọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ kọ́dà rẹ̀ ni tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó sì pé lẹ́yìn tó ti wọlé ọkọ tó bẹ̀rẹ̀